àtọ́mọ́ra níjẹ́ onípa ayà méjì tó pè é òun náà ni ayà eléyìí tó ń sọ̀rọ̀ nípa àmánà eléyìí tọ́lọ̀ ń gbélé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ báwo ló sì ti bẹ̀rẹ̀ ayà ìlọ́fẹ́ sọ àṣírí bó ti bẹ̀rẹ̀ fún wa tó fi jẹ́ sí wípé ọmọ èèyàn òun ló gba àmánà náà ṣùgbọ́n àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ká tó wọnú àyà kóńkálukú wa náà ká kọ́ lọ mọ̀ yìí pé bọ́lọ̀ ti fẹ́ náà ni o bọ́lọ̀ ti ṣe kínni bọ́lọ̀ ti fẹ́ òun náà ni torípé nínú àwọn àpá mi àbí nínú àwọn ẹlòmíì wọn a máa sọ ipò èéṣe e tó fi jẹ́ sípò ọmọ èèyàn ló gbé àmánà náà torípé ọlọ́run bá lè ọlá ó sọ fún wa ṣáájú kó tó di pé ọmọ èèyàn gbà á ọlọ́run bá lè pe ọlá ó ti fi àmánà tó gbógun wá yìí ó ti fi lọ sámà bó ti tóbi tó táwa náà ń wò lókè tó tóbi yìí wọ́n máa lágbára àwọn olùgbé wọ́n lágbára àwọn ò lè gbé ìyẹn àmánà ẹlẹ́yìí tọ́lọ́mọba àlejò ọlá tó gbélé àwọn ọmọ èèyàn lọ́wọ́ tá a gbà yìí bákan náà ilẹ̀ bílẹ̀ náà ti tóbi tó bó ṣe lágbára tó tó yẹ pé kò sí gbogbo nǹkan tí ń bẹ pátá orí ilẹ̀ yẹn náà ni gbogbo ẹ̀ dúró lé lórí tòun ti bẹ́ẹ̀ nítorí wọ́n á jẹ́ àmánà táwa ọmọ ènìyàn tá a fúyẹ́ púpọ̀ tá a gbà yìí ilẹ̀ lẹ́rù ńlá ni òun ò lè wó ẹrù ńlá ni agbára àwọn ò ní lè gbé e ọlọ́run tún gbé lé òkè lọ́wọ́ àwọn òkè ńláńlá tó ṣe wípé nínú ìmọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa àpáta nínú tí wọ́n jẹ́ kó yé wa ni wípé tá a bá ń wo àwọn àpáta míì bó ṣe ga tó lókè tá à ń wo lọ́kẹ̀kẹ́ yẹn èyí tó fi wọlẹ̀ sísàlẹ̀ ó pọ̀ jù tá à ń lókè ń lọ lápáta míì tá à ń wo lókè yẹn. àpáta ńláńlá mi táwọn wò bó ga tó lókè táwọn wò yẹn ẹ̀rí ọlọ́run àní ṣàmì ọ̀ràtìn ọ̀gá bákan náà rọ lọlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé omi rèé nítorí fi jìn lọlẹ̀ ọbẹ̀ tó méjì eré táwọn yẹn bó ti tó ọ̀hún ọlọ́run ti ń jẹ́ àmọ́ kọ́lọ́n tó wá ní kí wọn ànábì ádámà tí wọn ma ànábì ádámà sí wọn lè gbà á sí ó lè gbà á ṣùgbọ́n sá nígbà tọ́nà ọba àlejò ọlá tó sẹ́rí rẹ̀ sáà ànábì ádámà náà níjọ́ náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ pàápàá jùlọ abdullahi bin kọ́lọ́n ayọ́ ní wọ́n sọ fún wa wọ́n ní wípé ìgbà tọ́lọ́mọ bá lè kọ́lá bisimilahi rahman rahim wọ́n ní yaani alẹ́ amánà níta amánà yìí wọ́n ní òun náà ní atọ́ a títẹ̀ láti ọlọ́run ọba pẹ̀lú àwọn àti wọn méjì tó fò wá wá bẹ́ẹ̀ wọ́n àrọ́tọ̀ a alẹ́ yìí. ọlọ́run sẹ́rí àmánà yìí ó gbé fún àwọn sánmà àwọn ilẹ̀ gbogbo wọn sọ wípé agbára àwọn ọ̀ka kọ́bílà ayin yàrídọ̀ àlà adam ṣáájú kó tó wá sẹ́rí ẹ̀ sọ́dọ̀ ànábì wa adam. fálànù ìyọ̀fẹ́ kọ̀nà à gbogbo wọn lágbára àwọn ò lè gbé. fàkọ́ọ̀lá lè adam ọlọ́run wa sọ fún anabi adam yìí pé ẹnì kọ́dé arọ́tòlá àmàna ta àlà sàmà wà ti wà ọ̀rọ̀tò wà lìjìbàl. àmàna yìí mo mà ní kí sọ́mà ó gbà mo ní kí lè ó gbà mo ní kókè ó gbà falami yòókù na a wọn làwọn ò lágbára ẹ fa al anta akhidun bima fi'a ǹjẹ́ ìrọ̀wà nabi adama. tirẹ̀ ó bi bí ya rọ́p ọmọ ànábì ádámà wa pé èrè ọlọ́run ọba mi ma fi ya nítorí ní ìgbà yìí kí lọ́ wà ń bẹ́ẹ̀ à ọlọ́run ọba àlékọ́ ládá lóhùn pé in ahsanta juzita tó ṣe é dáadáa o. ṣùgbọ́n wàá ní àsáàtà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó o bá ṣe dáadáa tó o ṣe jákujáku àmánà tó wà lọ́dọ̀ rẹ tó o ṣe bó ti yọ ṣe wọ́n jẹ́ yà ẹ̀ o. fa àkọ́dà ádámù fata àmàlà á báyìí lọ́mọ àná báyìí ní ànábì ádámù ti gbà. àkọ́kọ́ ká wo ntọ́pinlẹ̀ ọ̀rọ̀ gbígbé àmánà fún ànábì ádámù gbígbé àmánà lé wa lọ́wọ́ kálọ́mà a rí pé àtọ́ tẹ̀lé yóò tún sọ àṣírí nǹkan yẹn fún wa dáadáa táàbì lè gbọ́ àgbọ̀ yọ̀rọ̀ bá àfàwà Abdullahi ibn Abbas sọ yìí. kése pé ààrẹ ló débẹ̀ torí wípé béèyàn bá fẹ́ kóhùn ó tún ní lápèjúwe nísìnyí ẹ wà àwọn ní business tí wọ́n ń ṣe business ẹ rí i pé. tó bá ní lápèjúwe ó ní five hundred thousand lọ́wọ́ tí yọkàn kó bá hundred thousand yẹn yọkàn kó sọ́wọ́ ní lọ́wọ́ náà ni kò ní kó lọ́wọ́ ní lọ́wọ́ ẹni pé yóò kó síbi ọjà kan yóò lọ ra ọjà kan tó bá kó lọ bí ọjà kan kọlọ méje ń o kọlọ méje ń o ni ó rí tó wá ra ọjà yẹn tán yóò ti yóò máa ta kótó wá di ní pé èyí tọ́lọ̀ bá bá bàlùbáríkà sí mbẹ̀ yóò ṣe kéne ó lè rí kéne ó lè rí kéne náà padà kódà láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì owó yẹn lè di one million àbí kójú bẹ́ẹ̀ lọ ṣe rí náà nìyẹn ṣùgbọ́n bá kó lọ́wọ́ lásán rí kò ní eléyìí táà níbi náà èyí tó sì jẹ́ ẹ̀san tọ́lọ̀ ọba àdékọ́lá lóhun ọsán yẹn lẹ́sàn lórí ọ̀nà làdìjẹ́nà àdìjẹ́nà yẹn lànàbíwá Adam lòun sojú kòkòrò ń bẹ̀ ò ká lọ́gbọ́ yé o torí kó ń gbà tí ọmọ èèyàn mi ọmọ wa tó sọ pé ah tí ọba sábà ń la níbi Adam ni ń gbà wọn gbé lókè lọ́wọ́ tó ké lóhun ò lè gbà òun náà ti sọ pé òun ọ̀fẹ́ àkọ́kọ́ ná ká lọ mọ̀ yìí pé sábà kọlù kọ́dàrà kọ́ mà níbi Adam náà ni ó gbà ọmọ àníbi Adam náà lọ́ọ́ fẹ́ gbé fún ṣùgbọ́n kákan lè mọ̀ bí àmánà yẹn ṣe tóbi tó lọ́lọ́run ti kọ́kọ́ sọ fún wa yìí pé kí sánmà kó yẹ̀ wò káwa lè mọ̀ bámánà ṣe tóbi tó sánmà lágbára àwọn ògbé ìwọ́ wa wúra rẹ̀ pé èmi mọ̀ gba àmánà sẹ́mi tó sánmà ságbára mi tó sánmà ilẹ̀ mà lóhùn ọ̀gbà àmánà ságbára mi tó ilẹ̀ òkè mà lóhùn ò káwá lè mọ̀ bí àmánà yẹn bó ṣe tóbi tó òun ni tí ọlọ́run bá lè fi ọlá bisẹ́rì ẹ̀ sí tani o bisẹ́rì ẹ̀ sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ọlọ́run bá lè fi ọlá sọ fún wa náà lẹ́yìn ẹ̀ṣẹ̀ tọ́ rọ̀jìn bisimilayi rahman rahim inna. وعرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يعملنا وأشفقنا منها وأشفقنا منها وملأ الإنسان إيه إنه كان ظلوما جولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات فكان الله غفورا رحيما ọlọ́wọ́ bá lè sọ láti ọmọ wa nínú

pé mo ju bẹ́ẹ̀ tí ń wò mí yẹn lọ iná ọlọ́run wa ní àwa ọlọ́run kò pé méjì kò pé mẹ́ta kò túmọ̀ sí pé ìwọ́n tó ọ̀sẹ̀ ń kọ́ lárúbáwá pé iná bóyá ọlọ́run tó pọ̀ rárá ọ̀kan náà ni ṣùgbọ́n lè ta ọlọ́run bá lè ṣe ọlọ́run bíbu yìí kún rẹ̀ kẹ́ ẹ lè kó òun ṣe òun kéré àwọn ọlọ́run bá òun kéré lọ ọlọ́run á máa wípé ní iná arọ́dínlẹ̀ amánátà alásàmì ọ̀rọ̀ àtẹ̀wọ̀n ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba asẹ́rì amánà agbélé sánmà lọ́wọ́ sánmà lágbára àwọn ògbé wàlárùbì àtúnà sílẹ̀ ilẹ̀ náà lágbára àwọn ògbé wàlìjìbáàlì agbélókè lọ́wọ́ fàbáyínà ìyá mẹ́lìnà gbogbo wọn yìí kọ̀ láti gbé nítorí ntó wà ń bẹ nínú àwọn tàkàlì nítorí àwọn iṣẹ́ tó wà ń bẹ níbi lágbára àwọn ògbé àwọn olùmẹ̀sìn wọ́n tú ìtumọ̀ àmánà yẹn wọ́n ṣàlàyé ẹ̀ fún wa léyìí tó ṣe yí pé ó ní sánẹ́tì. dé àwọn àbá wa abdullahi abbas sáàjọ mọ̀kéwà nàbì a rí nínú wa tí wọ́n sọ wípé al-amana wọn lòun náà ní al gbogbo àwọn tó jẹ́ ọ̀ràn yẹn àrọ́dọ̀ ala samawati wal ardi wal jibal ọlọ́run gbélé sámà lọ́wọ́ ó gbélé lẹ̀ lọ́wọ́ ó gbélé òkè lọ́wọ́ ọlọ́wọ́ asọ̀njọ́ náà nínú tó dẹ́rù bà wọn ní in tẹ bá pé àmánà náà tẹ ṣe bó ti yẹ kẹ ṣe àdáàbà wọn ọlọ́run ló wọn san wọn lẹ́sàn-án àsáàbà wọn ọlọ́run ló wọn san wọn lẹ́sàn-án lórí ẹ̀ wàyí ń dọ́yà wá bẹ́ ẹ bá wá ra aláàrẹ tẹ ṣe lófò àdáàbà wọn ọlọ́run ló wọn jẹ wọn níyà fàkárì ugalika ìyá wọn lọ́ba àwọn ẹlẹ́rú o ọlọ́run ti ní wà á ṣífà kọ́nà nínú ẹ̀rí kan wọ́n sàánú ẹ̀mí ara wọn. ìyà yẹn ló bà e lẹ́rù kéde pé torí nǹkan kan ẹ táwọn bá ti rí pé dáadáa àwọn awòrán àwọn pé sáwọn lè pé àmọ́ náà èyí tí wọ́n kà kún ní àti pé tí ti ẹ̀mọ́ ti ń já àmọ́ náà òun káti kọ́kọ́ gbé lórí pé tí pè ní yẹn tí pè yẹn mú lórí wa yẹn rí wa. ìrun wákàtí márùn-ún ẹlòmí ò ẹlòmí títí ń kí ìgbà tó wù ní kí ìgbà tó bá ráàyè náà ni ó kí kèsì bá kókò ni ó kí ní kí. ààwẹ̀ Ramadan bó ṣe pàtàkì tó yẹn káwájọ jọ ẹsẹ àṣìlérẹ tí ọgbà wẹwà tí ọgbà tí ó sì ní ní kẹkẹ tí ẹ bá rí táwọn ẹlòmíì ti ń yọ wàlọ́ ẹ̀yẹ́ mọ̀ wò pé a ah, ṣé nǹkan tí àwọn eléyìí ni tí wọn ò mọ bọ́lá ti tó ni tí wọn ò mọ agbára ọlọ́run ni bẹ́ẹ̀ ni nínú àmánà tó gbà nìyẹn o ọ̀nà yẹn ọlọ́run èèyàn gbọ́dọ̀ fojú kéré ẹ̀ nínú àmánà òun náà ni sàká owó tọ́lọ̀ ń ṣe ọ àmánà ní kọ́ yọ sàká bẹ́ẹ̀ gbogbo dúkìá tí sàká wọ̀ tá a máa yọ sàká ń bẹ̀ tọ́lọ̀ ọ lọ́wọ́ bọ́ọ̀ yọ kàkà ẹ̀ ara àmánà ni o. jama àwọn àbá kan wá fi sọ́mù yìí gbogbo ẹ̀ yìí pé taba ní àlẹ́ àmánà kábọ̀ pé àtọ́ à ìtẹ̀ láti ọlọ́run ọ máa tẹ̀ láti ẹ̀mí ọlọ́run tí wọ́n bá tẹ̀lé bó ti yẹ kó tẹ̀lé ọ wà lìjánná máa san ọlẹ́sàn dáadáa lórí ẹ̀ wọ́n tó bá ti wá kọ́ tèmi ọlọ́run ọba ọjẹ́ yà lórí ẹ̀. ẹ̀rí pé bọ́lá ọba àlejò láti sọ bí ọkọ̀ sọ pé agbe fún sámà àrí pé tọ́hàn ní dọ́ìrì nìyẹn agbe fúnlẹ̀ agbe fókè fàbẹ́yìn náà àyìn na àwọn aṣọ́kọ̀ náà níyà kíkọ̀ yẹn àwọn àbá àrí pé pé àwọn àfẹ́ pé sámà kọ̀rọ̀ sọ́lọ̀ ìyẹn o torí pé nínú àwọn súrà míì nígbà tí ń sọ̀rọ̀ ṣèitán ọlọ́ni pàṣẹjáde àlùmọ̀lá ìkàtí kò lò ó ìlà ìbìlísà àbà kọ́dà wà sàtìbárọ̀ ẹnìkan náà bá àdékọ́lá sọ ti tọ́ nílẹ̀ pé àbá ó kọ̀ ó lóun ò ṣe ó ṣègbéraga sọ́lọ́hún tiẹ̀ ni ìyàtọ̀ wà nù méjèèjì ẹ̀rí pé nílé ìfowópamọ́ àṣìfàkọ̀nà ẹ̀rù lọ́ba àwọn eléyìí o ṣàfàkọ̀ nìyẹn pé ìrẹ́ ọlọ́run ẹrù ńlá lélẹ́ o torí pé ọlọ́run ọba àlékè ọlá sọ tó wà ń di ẹ̀fún wọn pété ẹ bá lè ṣe é dáadáa tágbára yín bá ka bákan náà àbá zọmọ pé ìgbé fún wọn yẹn mímbábì ìtìyàrì ni mímbábì mọ́dá mímbábì ìtìyàrì sọ̀sà ìtọ́wá wọ̀ ọ́nu méjèèjì ìtọ́wá wọ̀ ọ́nu ọmú wọn àpò nídìí ládá ìyẹn ló fà á ló fi jẹ́ sí wípé káwa náà wò ó tó bá ti jọ́ gbé dàlí kìyàmà ìgbádùn wo ni sánmà fẹ́ gbádùn ìgbádùn wo nílẹ̀ fẹ́ gbádùn ìgbádùn wo lòkè fẹ́ gbádùn ẹni pọ́nà ọba àlekè ọlápàdà sọ fún gbogbo àwọn wọ̀nyí òun ó kù wọn dànù òun ó kù òkè dànù yẹn sí àrọ́pì ọlọ́lọ́wọ́ gbogbo wọn dànù ní adé wọn ẹ̀lẹ́gàmà ìdá àwọn ọmọ ènìyàn táwọn agbádùn inú táàbí gbádùn náà rèé o ẹni tí ó ti jẹ̀yà níbi tó ti jẹ̀yà náà látara àmánà yìí náà ni látara àmánà tẹ́lómi bá ṣe rádaràdá nínú àmánà inú rẹ̀ làwọn ọmọ tọ́nà ọba àlejò ọlá kó fún wa o inú tí ń jẹ́ àmánà òun náà ni àwọn ọmọ tọ́nà ọba àlejò ọlá kó fún wa o kódà nínú àmánà táwọn àbá pẹ̀lú àmánà òun náà nìyàwó tó fẹ́ àbá kọ́lá Ubayy ibn Ka'b wọn ni mí nàlẹ́ àmánà ànàlẹ́márì ata ẹ̀rí obìnrin nínú tó jẹ́ àmánà òun náà lóbìnrin tó ṣe yí pé ìsúmínà alábárìkì obìnrin tó sọ abẹ́ ara àmánà ni bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọkùnrin náà o àmánà náà lábẹ́ tiẹ̀ náà wọ ọkùnrin náà o tí wọn náà bá lè sọ màá pé àmánà ni ọ̀nà àmánà ó pọ̀ dépò pé láti sọ wípé sọ́mìyẹ òun ni káwọn sọ wípé àtọ́ à ìtẹ̀ láti ọlọ́run ẹ̀rí kóun làbá Abdullahi àbá Abdullahi àbúná àbá ti kọ́kọ́ wí ó ń jẹ́ ìtẹ̀ láti ọlọ́run ti ń jà mọ́ náà nìyẹn tó bá lè tẹ̀ láti ọlọ́run pé gbogbo máa ṣe máa ṣe ọlọ́run máa ṣe tọ́ba ti ń ṣe àmánà ló ń tẹ̀lé o gbogbo má débẹ̀ má débẹ̀ ọlọ́run àmánà ni má débẹ̀ tába lọ wò ó gbogbo yòókù tẹ̀fsílù ni ó máa jẹ́ àlàyé ni ó máa jẹ́ irú àlàyé rẹ̀ náà ló tá a bá wa zayd bùnà aslam táwọn jẹ́ ah, tábìlì jẹ̀líìlì táwọn jẹ́ ọmọ kéwàá bá wa Ubayy ibn Ka'b nínú àwọn mufasiru olùmọ̀dínà làwọn. àwọn ní alẹ́ àmàna tó sàlàtà àmàna tá ń sọ yìí àwọn lọ́nà mẹ́ta làwọn categorize ẹ̀ sí àwọn ní alákọ̀ọ́kọ́ mẹ́ àsọ̀lá irun wa lọ́jọ́ irun ọ̀ràn yàn a gbọ́dọ̀ mójútó dáadáa bákan náà wọ́n ní àsọ̀hùn. ààwẹ̀ ọ̀ràn yẹn kámojútó òun náà dáadáa wọ́n tún ní wàlẹ̀ ìkìtì sáàlù mí nàlì jẹ̀nẹ́bà káwẹ̀ nínú kámawẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà àwọn ní àmánà òun nìyẹn ìtàwọn sọ yẹn náà tí pè ní yẹn kò túmọ̀ sí pé gbogbo àmánà ṣùgbọ́n ọbẹ̀ jí táàbà pa gbogbo ẹ̀kọ́ yányá eléyìí tó ṣe pé ó kó sínú yányá wọn ni wà kọ búlò àwámẹ́r wà nàwá ihi bíṣàrtì àtúntà gbígba gbogbo àṣẹ tọ́lọ̀ ń pa wá wọlé eléyìí máa ṣe o wà nàwá ìhà èyí tó sì ti wà lọ́wọ́ díẹ̀ pé ẹ má dé bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kọ̀ǹdíṣàn tó fi de kọ̀ọ̀kan ìdíjà mọ́nà nìyẹn. ìwọ́tọ̀ lọ fẹ́ obìnrin nílé bàbá ẹ̀ àmánà lọ gba ó tún gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ń tọ́jẹ́ ojúṣe nínáwó lórí ẹ̀ títọ́jú ẹ̀ pípẹ́ sákèésí nípa ọ̀rọ̀ ẹ̀sìn àmánà ni ó gbọ́dọ̀ mójútó. bẹ́ẹ̀ náà ni tọ́ba ti bímọ àmánà ni o ọmọ kò lè pa mí wọ́n bí o tọ́ba ti bí ni kò ní wáyé ó mójútó náà ni ó sì wàhálà rẹ̀ náà ni. tọ́lọ́ máa padà wá lóyún àárẹ̀ tọ̀ alhamdulilá tí o bá ti wá sí wàhálà tí o bá gbọ́ náà tọ̀ òun ní òun rẹ̀ wọ́n ti ṣe tiẹ̀ ọmọ ṣe déédéé kárara lórí ẹ̀ ni wípé táwọn kálukú sábà máa ń òun ni wípé wọ́n gbé nǹkan pamọ́ sí mi lọ́dọ̀ ara ni ṣùgbọ́n òun nìkan kọ́ ní pé ẹjọ́ gbogbo àwọn sinmi lọ́dọ̀ ń gbọ́dọ̀ jàǹbá rẹ̀ ń gbọ́dọ̀ sọ pé kò gbé sinmi lọ́dọ̀ má ń gbọ́dọ̀ já níyàn àbí ń gbọ́dọ̀ lò láì jẹ́ kí wọ́n gba àfẹ́ rẹ̀ ara àmánà náà ni ṣùgbọ́n kì í sóhun nìkan. àmánà òun ni sẹ́ẹ̀ ṣiṣẹ́ tó gbà gbogbo sí ọwọ́ àmánà ni kò ṣe iṣẹ́ yẹ kó ti yẹ kó ṣe o pẹ̀lú agreement dẹjọ ni. ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ó ń ọwọ́ náà léni tí ó ń pè àmánà ọ̀tọ̀ ní tí ẹjọ́ sàdéhùn pé o rà ọ̀tọ̀ ní tó padà lọ lè rà ó pàdéhùn nìyẹn o bẹ́ẹ̀ nìyẹn ọba sì mà ọlọ́run ọba rẹ̀ mà wàlọ́ọ̀ì àmánà ọ̀kan náà àwọn àbá ó ní ìdáfùkì dátélé àmánà ìdádúyà átélé àmánà. kọdúkọdù lè àmàna bàbá yẹn nìkan ìdá dúyà àti lè àmàna yóò kọdù lè àmàna tí àmàna bá ti sọnù tí wọ́n bá ti ń ṣe àmàna lóko kò ní ó ní amza abẹ́ẹ̀kọ́ amúnù náà ní àbí àmánà ó ní mímù náà ní àbí àmánà ní nùnù àbí náà ní mọ́tà wọn mọ́tà ni wọn ibì kan náà ibi tí ọba ti sá onítìmọ̀ kàbálẹ̀ àgbákò tí ń ṣe wá lórílẹ̀‐èdè tá a wà lénìí àmánà náà lọ́sọ̀ ọ̀nà máwọn yẹn lọ́wọ́ wallahi àmánà ni gbogbo aspect pátá kágbé látòrí àwọn àwọn àwọn olórí ẹlẹ́sìn àwọn àfà àwọn pásítọ̀ àti gbogbo ẹni tóun náà ń jó lórí olórí láàyè kọ̀ọ̀kan tó wà ká tó wá bọ́ sọ́dọ̀ àwọn politician àmánà ló sọnù ṣé lọ ọsítù lábẹ́ sọ ni táwọn jùdíṣíárì lábẹ́ sọ ni àbí ká tiẹ̀ wá sọ yín pé níbi tí nǹkan ti bẹ̀rẹ̀ gangan gbogbo àwọn ibi tá a tiẹ̀ lọ́hùn jìnnà ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ gangan tí nǹkan ti wọ́ ẹjẹ́ kó ń kálukú wa ká kọ́kọ́ lọ gbé láti lé kí bàbá ọmọ yìí pé àmọ́ náà nìyàwó òun àmọ́ náà lọmọ tóun bí báwo ló kí ni ojúṣe rẹ tó ń ṣe lórí wọn. so ẹkọ ẹ̀sìn tó yẹ kọ́ kọ́ wọn àmọ́ nà ní so kọ wọn. tó kálukú wa bá lè ṣàṣeyọrí níbí ẹni tó di gómìnà ìbílẹ̀ kan wọ́n ti bí ẹni tó di mínísítà ìbílẹ̀ kan ni wọ́n ti bí mínísítà tó ń ra àmọ́nà láre tí ń jà bá àmọ́nà ìbílẹ̀ kan wọ́n ti bí kọmíṣánná ń ṣe lóko ìbílẹ̀ kan wọ́n ti bí. gọ́fìnà tí ọmọ ikpe pé àmánà wee èé ṣe bó ti wùyàn ṣebílé ka wọ́n ti bí i táwọn ilé tó ti jáde tí wọ́n bá ṣàṣeyọrí bẹ̀ ni á ní kọkànbalẹ̀ lù. oníṣẹ́ ọwọ́ tí wọ́n gbé mọ́tò lọ́dọ̀ rẹ̀ ìran oníṣẹ́ ọwọ́ tì bá jẹ́ tí ó ṣiṣẹ́ bíi mọtò tọ́wọ́ wò wípé dákun jájá bì kan sí onímọ́tò tó sì gbé wá ti fún ọ lówó wípé dákun kìíní yìí tọ́bẹ̀ lọ bàjẹ́ lójú ọ̀nà ó lè sẹ̀mí lófò pàápàá jùlọ lórí ìlú tá a ti wà lénìí nígbà táwọn máa ń sọnù náà lè jẹ́ alámúnù mọ́ o torí táwọn náà bá sọnù ẹ ní máa lọ lójú gbó kẹ́ẹ̀kan kòtò giriwo lójú ọ̀nà lógìgì dírẹ́bà tí ò tọ́kàn ká lógìgì ó lè lose control omi lè já sígbó èyí tó sì já sígbó tó kó sínú kòtò yẹn kòtò lè lásídẹ́ǹtì ẹ̀mí ṣòfò náà nìyẹn kátó wá tó sọ yí pé ìwọ tó ṣe yí pé oníṣẹ́ ọwọ́ ni ọ́ tí wọ́n gbé nǹkan àgùn lọ́dọ̀ rẹ mọ́tò ni màsíìnì àbí nǹkan míì náà ni tí wọ́n gbé dọ́dọ̀ rẹ tó wá jẹ́ sí wípé ìjọ yẹ kó ṣe ń bẹ̀ kọ́ ló ṣe ẹnì yìí wá ń lọ lójú ọ̀nà suhanala nítorí ó lókọ báwọn tún ṣe yìí òun náà lọ fa sábàbí tó fi lásìdẹ́ǹtì ọwọ́ ló fà má nà ló fò ṣùgbọ́n ilé kan náà wọ́n ti dúró èèyàn bẹ́ẹ̀ náà o àbẹ́ ẹ̀kọ́ ni ilé kan náà wọ́n ti dúró èèyàn tó ṣe yìí tó bá yẹ kó wọ́n láṣeyọrí ṣe nínú ilé wọn tó ti jáde ni a rí wípé ọ̀rọ̀ amúnù à ní sàbẹ́kù rẹ̀ wa bó ti lọ nìyẹn ọ̀gá iléèwé ni wọ́n gbà mọ́nà lé ọ lọ́wọ́ pé kọ́ ọ̀pọ̀ àwọn ọmọ tó ṣe wípé nǹkan mi ló ń ṣe ní tí wọ́n ní ọ̀rán nǹkan àbá ni pé kọ́ ọkọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ebi nǹkan lọ́ gbogbo ẹ̀ ló ń lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ kó kálukú wa ká padà sílé ká lọ mọ ti ń jẹ́ àmánà ká sì mójútó bó ti yẹ ká mójútó ọlọ́wọ́ bá lè pẹ́lá wá ń sọ fún wa yìí pé inna aradna al-amanata ala samawati wal ard agbé àmánà fún sánmà àti ilẹ̀ àtòkè àwọn wọ̀nyí ní agbára àwọn ògbé fàbáyínà ayé àmì náà. wọ́n kọ̀ láti gbà á wá àṣẹfà kọ́nà mi ní a àwọn wọ́n ń páyà ní ara wọn lórí ẹ̀ wọ́n ń bẹ̀rù àti bọ̀tá àmánà ìyẹn ló jẹ́ káwọn sá fún wọn lè pé ẹrù ńlá ni wá àmàlà àlè ìnsán ọmọ ànábì ádámà. àwa bá gba àmánà náà bàbá ńlá wa ànábì ádámà ó gba àmánà náà ṣùgbọ́n ẹgbẹ́ bá ti sọ ikó ti wà nù kádàrá pọ́mọ èèyàn náà ni torí pé kí ni n tó so mọ́ kádàrá yẹn àbí n tó so mọ́ ọ̀rọ̀ àmánà ọmọ èèyàn náà ló lè lò ó tàbí sọ lẹ́ẹ̀kan n tó so mọ́ àmánà òun lọ̀rọ̀ wípé èèyàn lè tara rẹ̀ dèrò àlìjẹ́nnà èèyàn sì lè rẹ̀ dèrò náà. láti sọ fún àwọn ẹlẹ́ẹ̀kan yín pé ọ̀rọ̀ àmánà kọjá ojú tẹ́lómi fi ń wò ìyẹn ló bá lóye pé ànábi sallallahu alayhi wa sallam ànábi yẹ ká mọ̀ yìí pé yẹn gan òun gbogbo ń tàǹsẹ̀ nínú ilé yìí orí àmánà yìí ni gbogbo ẹ̀ ń lọ sí ń bọ̀ lé lórí tààrà sọ pé mọ́dá sáà ní bá ti ń ṣé kò ti wá rí àwọn tó máa ṣe lóko tipẹ́tipẹ́ fanta tẹ́lẹ̀ sáà ẹ máa retí kíni ẹ máa retí pálíkì àmàdé bọ̀ pálíkì àmàdé tán nínú àmàna náà ni ìdá òsínìdà amúrò ìlágbére àlìyá tí wọ́n bá ti ń gbé nǹkan sọ́dọ̀ ẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ máa retí pálíkì àmàdé bọ̀ ṣé kò ti máa rí bẹ́ẹ̀ nígbà wọn lọ gbé sẹ́fìrì kìlà fún

ọlọlẹ eke ó parí sánáwì pẹ̀lú wọtọ wà mọ kùránì kà rárá tó wà ń púrúfù wípé ẹ̀sìn yé lọ. lábala mi èèyàn lè jẹ́ ẹni tó gbẹ́sìn yé láwọn abala mi lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe pé ọ̀rọ̀ yẹn hundred percent ló lè rí ẹ̀ àṣebáwo náà là ń kankan á lè dáwà dáwà dáwà dáwà là ń ṣe à ń ṣe dáwà lórí àìmọ̀kẹ́ lórí pé àwọn kan sọ wípé báyìí náà ni àwa gbà látẹnudẹ́nu láìsí sí ẹ̀rí kẹ̀kẹ́ pàtó lórí ìdágbé lọ́wọ́. torí ìdí eléyìí ọlọ́run bá alẹ́ tẹ́ ọlá ń sọ eléyìí fún wa lórí ọ̀rọ̀ àmánà àmánà bá a bá mójútó ṣùgbọ́n tá a bá ti ṣe é lóko ìfọ̀kànbalẹ̀ kú òun ìlú nìyẹn òun nìyà tí ń jẹ wá lórílẹ̀‐èdè wa àmánà lọ sọnù bámánà bá ti sọnù kò ní sí ìfọ̀kànbalẹ̀ támánà bá ti sọnù lọ́dọ̀ ìyàwó kò sí ìfọ̀kànbalẹ̀ nínú fámìlì wọn mọ́ támánà bá ti sọnù lọ́dọ̀ bàbá kò sí ìfọ̀kànbalẹ̀ nínú fámìlì wọn mọ́ ẹ̀yin náà wo inú àmánà ni kíyàwó sọ abẹ́ tí ó bá sọ abẹ́ rẹ̀ yóò ká gbàkó bọ́kọ́ lè inú àmánà ní kọ́kọ́ náà sọ abẹ́ tí ọba sọ abẹ́ yóò ká gbàkó wa báwọn ìyàwó rẹ̀ lè inú àmánà ní kọ́mọ náà kọ́mọ náà tẹ̀ láti àwọn òbí ẹ̀ tí ọba tẹ̀lé òun náà lè ká gbàkó wọlé. torí ìdí eléyìí ọ̀rọ̀ àmánà nǹkan tó kẹnu ni ṣùgbọ́n sọ́mi yẹn bá ṣe wí òun táwọn àfa pa gbogbo ẹ̀kọ́ sábẹ́ wípé tá a bá ṣàtìsọ wípé àmánà òun náà ni gbogbo yìí máa tẹ̀ láti ọlọ́run ọba tọ́lọ́ ọba àlejò ọlá pa wá ká máa tẹ̀ láti ọlọ́run tá a bá ti ń lè tẹ̀ láti ọlọ́run ọba àmọ́ náà nìyẹn gbogbo tọ́lọ́ ọba àlejò ọlá sì ní ká jìnà sí tá a bá lè gbìyànjú tá a bá ti lè jìnà sí àmọ́ náà náà la mójútó yẹn torí pé tó bá ti dìgbẹ̀yà ayé nínú tí lẹ̀ náà ni àmọ́ náà táàmù náà bá sì ti kó nǹkan ṣe nìyẹn o nǹkan ṣe nìyẹn torí ìdí eléyìí ọlọ́wọ́ bàbá àlekọ́ ọlá ó pa wá láṣẹ bẹ́ẹ̀ ká mójútó ká sì má jẹ kó sọnù lọ́wọ́ wa ọlọ́wọ́ sọ ń bòmí pé fa adùn àmánà ta ìlà àlíà àmánà ẹ̀fọ́ àwọn tó ní o torí pé àtẹ̀lẹ́ náà ń wá mẹ́yẹ àmánà tó bá ti wà lọ́wọ́ rẹ pé bó ti yẹ kó pé o torí pé àìpé ìyà níbí jẹ ní o ọlọ́run bá lè sọ láwá sọ fún wa ó ní iná òun ká na bọ́ọ̀lù máa jà òun la ọlọ́run ọmọ èèyàn kẹ̀dírù dọ́lùmọ̀ àrègbèsì jà wúlá dọ̀lùmọ̀ ọlọ́run bá lè sọ láwá sọ fún akọ̀ lálábòsí púpọ̀ akọ̀ lábòsí ti ṣe púpọ̀ tí bá tó ń bá aládà ni akọ̀ lábòsí ti ṣe púpọ̀ àwọn ọmọ ènìyàn wọ́n kọ̀ lábòsí wọn máa ṣàbòsí ọlọ́wọ́ bá àlejò ọlá tó ní jàúlẹ̀ ni bẹ̀lẹ̀ àwáàkì àwọn ọ̀dọ́ ní jàúlẹ̀ bẹ̀lẹ̀ àwáàkì ntọ́ fa ntọ́pọ̀lọpọ̀ fi ń ṣàbòsí fún rẹ̀ òun náà ní pé jàúlẹ̀ bẹ̀lẹ̀ àwáàkì wọn àwọn ọmọ kíláàsì bọ̀ ṣàbòsí wọn à má kéde àtúbọ̀tán kéèyàn wọn sàmánà lóko tá a bá lọ má kéde àtúbọ̀tán ọ̀rọ̀ àmánà ni ká nínú sàmánà lóko bá ti fi. bákan náà ọlọ́run wa sọ ẹsẹ́ ti tó torí ẹ̀ gbé àmánà kalẹ̀ fún wa torí ẹlòmí lè máa wò ó pé anábì adamu ti wá lọ gbà á nínú tó jẹ́ ká àmọ́ anábì adamu gbà ara ẹ̀ lélẹ́yìí tààrí ìwé tá a sọ fún wa ni ọlọ́wọ́ bá lè tó láti eléyìí ní ìwà díbà lọ́wọ́ lèmọ̀nàbí kí iná wà lèmọ̀nàbí kọ́ ọlọ́ni kí ìyá fóun ọlọ́wọ́ bá fóun bá lè fìyà jẹ àlùmọ̀nàbí kí gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀nàbí kí torí kí ìyàwó lè tọ́ sí wọn òun lòun torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ sẹ́mọ̀ yí pé anábìwọ̀n ádámà tá a lọ gba àmánà a rí pé yẹn tẹ̀kìlìfáàtì ní abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n torí ìdí eléyìí òun làwọn kan táwọn náà mọ̀ sọ yí pé mùsùlùmí làwọn ẹ̀rí wọ́n gbá màánà lé wọn lọ́wọ́ wọ́n gbà màánà lóòótọ́ yóò fẹ́yàwó yóò bímọ wọ́n gbéṣẹ́ kalẹ̀ lọ́wọ́ tí ó sọ pé òun lè ṣe kọ̀ ní ṣe bó ti yẹ kó ṣe yóò sì máa ṣàfihàn nígbà tó òun ṣe kò yé wa ọlọ́run ni wa òun lẹ́bí náà yóò di irú náà al-iman àwọn yìí wọ́n máa sàfihàn pa àgbọ̀ náà wà gbọ́ lóòótọ́ káwọ́ bá mí ní àlì yìí torí pé wọ́n ń páyà àwọn tí wọ́n jẹ́ ẹni tó gbọ́ náà wà gbọ́ yìí lóòótọ́ wà ìbùsùn inú náà lè kófò wọ́n sì máa pàǹtọ́ jẹ́ kúfù wọ́n máa pa á sínú ọkàn wọn níjà àwọn èèyàn mọ̀ mùtábẹ́ àtàlẹ̀ àlì yìí kódà wọ́n sì ń tẹ̀lé àwọn tó wọ́n ń tẹ̀lé wọn tinútinú ṣùgbọ́n àwọn oníjẹ́ yọ mà ìwà wọn yóò máa dúró pé àìwá ah, táwọn ẹni ìrún ìwà wọn náà bìkì ni o eléyìí náà kọ́ mùsùlùmí kan ní lẹ́nu ntọ́pọ̀lọpọ̀ ẹlòmíọ̀ jẹ òun náà ní ń bá ká ntọ́pọ̀lọpọ̀ ẹlòmíọ̀ jẹ òun lójú òfin kan bọ̀ àwọn nǹkan lójú táwọn ti ń tẹ̀lé tinútinú ha ọlọ́wọ́ bá rí pẹ̀lú àkùtù parí ọ̀rọ̀ wọ́n ní àkùnláwò bá dùn ún.

gbogbo gbogbo wa lídà gbogbo wa amir gbogbo wa afa gbogbo wa mamu tó ṣe pé látara rẹ̀ làwọn yẹn ti sọnù màá pé njẹ́ gbọ́dọ̀ àdìsí àwọn yìí wọ́n béèrè kí bíyà tí wọ́n bá jẹ́ fífì wọ́n béèrè ọdún ọgbọnọ ọgbà kọńdẹẹdì ní ọjọ́ kejì ọjẹ o òun ló kó bá wọn o ọńdẹẹdì ní ọjọ́ kejì ọjẹ o gbogbo wọn tó ń ṣe olórí pàpàbí olórí ẹ̀sìn. tí wọn náà bá ìmọ̀ kan ṣe tó ti nǹkan báyìí ọ̀fẹ́ máa ṣe báyìí à mà yìí péjọ gbọdọ̀ àlè fìyà bí táwọn kan bá jẹ́ fifty hundred ní ìjọ jẹ́ o torí pọ̀ bá nǹkan jẹ́ jìnà àmọ́ o sí àwọn o gbogbo wọn tí wọn náà ń tẹ̀lé káti ẹ̀ pé káti ẹ̀ sọ bẹ́ẹ̀ bó ti ẹ̀ pé ọlọ́ọ̀bà àdìkọ́lá kò fún wọn ọlọ́ọ̀bà àdìkọ́lá gírántì wọn pé bí ó ti jẹ́ nìyẹn nìkúlé ń dé ibi lọ́nàbà àdìkọ́lá ti gírántì wọn tó ń gbá àdìkọ́lá ní ọgbà dọ́bù dọ́bù yà tiẹ̀ káti ẹ̀ wá sọ pé jẹ́ bẹ́ẹ̀ gan tó wá bọ́ǹbì yà náà ni kò bá dáa kọ́ la ojú ẹ̀ látàyé tọ́lọ̀bìnrin nìkúlé dé ibi torí kò ti ní wà láwùjọ wọn agídí ọkàn ni wọn náà ń lò bọ́ọ̀bá lagídí ọkàn òdodo ṣe wá lágbára láti mà òdodo ṣòro láti mà rárá ẹni tí ń parọ́ bọ́wọ̀n ọ̀bá mà kó òun parọ́ àwọn tí ń pa bóyá kí wọ́n mọ̀ ti ń fún ọ̀bá mà ẹni tí ń parọ́ fún ọmọdé kó ò ẹni tí ń pa lọ́sàmọ̀ kó wù pa torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè kan lánìí ni wá sí lọ́wọ́ ni mùnáfíkí náà wà ní mùnáfíkọ́t àwọn tí wọ́n ń ṣàfihàn Islam ní tiwọn kọ́nà bá lè fi àjẹ wọ́n jọ gbéra lè fi àwọn tí wọ́n ń sọ wípé àmánà tí wọ́n láwọn gba àmánà kíyà ọba lè jẹ wọn lọ́lọ́wọ́ bá lè kan látorí ẹ̀ ló fi gbá àmánà kalẹ̀ fọ́ọ̀mù èèyàn ọlọ́ọ̀bà àlejò ọlátọ́ni wà lùmú ṣíríkì iná wà lùmú ṣíríkà àti pé kọ́lọ́ọ̀bà àlejò ọlọ́bà tó lè bìyà jẹ́ àwọn tó ṣe pé alẹ́bí náà yùdì ìrú náà lè kú fò àwọn tí wọ́n ṣàfihàn yí pé gèbèrè làwọn tààrà wà ọmọlẹ́dí náà tọ́ irun wọn wà bá tìǹù àlà ṣíríkì bìlà ìta wọn àti kọ̀kọ́ wọn lórí ìmọ̀rogún pẹ̀lú ọlọ́ọ̀bà ni wọ́n lò ọlọ́wọ́ bá lè tọ́lá ó ní káwọn yẹn náà bá lè jẹ̀yà ní nítorí ẹ̀ tó torí gbá màá nà kalẹ̀ nìyẹn. bá lọ wọn alálẹ́mú mi ní ìnáwó alẹ́mú mi kó bá wá lé gba tútú bá àwọn tí wọ́n nígbàgbọ́ nù wọn lọ́wọ́ àti lóbìnrin wọn ọlọ́wọ́ ká náà wọ́n fún yìí máa. kọ́wọ́ bá lè gba tútú bá àwọn tí wọ́n nígbàgbọ́ nù wọn lọ. àwọn tí wọ́n nígbàgbọ́ nù wọn lọ́wọ́ bá tóhu dá wọn. wọ́n nígbàgbọ́ nínú àwọn màláìkà. wọ́n nígbàgbọ́ nínú àwọn tírà wọn lọ. wọ́n nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ wọn ọlọ́run tó wọn wá sáyé. àwọn tá a sọ yìí àwọn náà ní àmìlúùn bìtọ́ àpì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí tẹ̀lé àfihàn ọlọ́run àtàwọn wọ̀nyí wá ní àwọn ẹni tí wọ́n ṣe kíni o àwọn ni wọ́n mójútó àmánà abẹ́rẹ́ àwọn ẹni tó ṣe kíni àwọn ẹni tó mójútó àmánà obìnrin yìí pé ìpín mẹ́ta la pín sí lórí àmánà ìpín àkọ́kọ́ àwọn ni mùnàfíkún àmánà yẹn ọ̀rọ̀ díẹ̀ ló ṣe kíni ọ̀rọ̀ díẹ̀ òun ló jọ wọ́n lójú. ọrọ̀ díẹ̀ ni wọ́n fẹ́ wọn ò fẹ́ rẹ̀ àmọ́ náà sì ní ó níṣẹ́ tó ṣe kó tó lè tó lè jọ ọrọ̀ díẹ̀ ọrọ̀ díẹ̀ làwọn ń sáré sí òun lọ́pàá tó du ipò wọn ò ní náà mẹ́ òbí wọn níyàwó lé torí ìgbádùn rí pé èèyàn níyàwó èèyàn lóbìnrin kò ní díẹ̀ náà kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe ń ṣiṣẹ́ o ó ń ṣe ọwọ́ náà gbaṣẹ́ torí owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn tó fẹ́ bá ṣiṣẹ́ iṣẹ́ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bó ṣe wá lọ bẹ́ẹ̀ nìyẹn tọ́lá ọba àlekọ́ lánàá wa sọ ma ìgbó bẹ́ẹ̀ la mọ̀nàfì kiri mọ̀nàfì kí wọ́n máa ṣàfihàn yìí pé torí kó mọ̀ fáwọn tó jẹ́ múmi ní òdodo àwọn ni wọ́n gba ẹ̀san lórí àmánà múmi ní òdodo ní mójútó àmánà àmọ́ wọn á ṣe gbàtà àná mójútó àmánà wọn ni mójútó ìta àkọ́kọ́ tọ́lọ́ nǹkan wọn sí nìyẹn àwọn àkásùgbà yìí pé àmánà àwọn ń ṣe lókun táwọn ni àwọn ọ̀fẹ́ gbọ́n ti ń jà àmánà àwọn làwọn mùsùlùkù. ìpín kẹta òun ni mùmíní òun lọ́mọ ti ń jà àmánà òun ló sì ṣiṣẹ́ tọ̀ òun làwọn afọ́sẹ́ sọ pé ní àlẹ́ àmì ìlú nàbì tọ́ àti àwọn làwọn tí wọ́n ṣiṣẹ́ lórí ìtẹ̀ láti ẹ̀ lọ́wọ́ bá. ẹ sì pé kí wọ́n pe àmánà níbẹ̀rẹ̀ ọ̀rẹ́ lẹ́ẹ̀kan

abẹ́rẹ́ ọba àlejò alákọ̀ọ́lọ́ nǹkan sàforíjì fún àmì táwa náà kó sí ibi àwọn àtijọ́ wa náà gbogbo ibi tí àwa náà ti sàmá náà lófò kọ́lọ́ ọba àlejò alákótó àwa náà sí mbẹ́ o kọ́lọ́ nǹkótó àwa náà sí mbẹ́ kó sàforíjì fún wa bẹ̀rẹ̀ àmọ́ sí ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi